ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. a ó bẹ̀rẹ̀ ìròyìn tèmi pẹ̀lú eré ìdárayá ẹ kú ìkàlẹ̀ òye tí ń fojú hàn pé ó ṣeé ṣe kí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì wà ní pẹ̀lú ikọ̀ wọn nígbà tí wọn yóò gbé ìfẹ̀yẹ europa league èyí tí ó ń lọ lọ́wọ́ ikọ̀ àwọn méjèèjì ọ̀hún ló jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó wáyé ní àná òde yìí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè yìí odion igalo àti victor moses ni ó ṣeé ṣe kí wọ́n kópa ní ìgbà tí ikọ̀ wọn bá ṣeé ṣe pé wọ́n jáwé olúborí sí ìpele ìmíràn nínú ìdíje èyí tí ó ń lọ lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní àná òde yìí ní ikọ̀ Manchester United àti Inter Milan jáwé olúborí tó sì fún wọn láǹfààní láti pèrègede sí ìpele ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final ikọ̀ Manchester United borí ikọ̀ last ní àmì ayò méjì sí ẹyọ kan ní Old Trafford nígbà tí ikọ̀ Inter Milan gbúrò sí ikọ̀ Getafe lójú pẹ̀lú àmì ayò méjì sí odò bó tilẹ̀ jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń bọ́ọ̀lù fún ikọ̀ Inter Milan Victor Moses kò láǹfààní láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ikọ̀ mayu àpapọ̀ góòlù méje sí ẹyọ kan tó fún ikọ̀ náà láǹfààní láti perégedé sí ìpele tó kàn bí a kò bá gbàgbé pé ikọ̀ Man U ti kọ́kọ́ borí pẹ̀lú àmì ayò márùn sí òdo nìkan bí oṣù márùn sẹ́yìn ṣùgbọ́n tí abala kejì kò lè wáyé látàrí àrùn covid-19 èyí tí ó bẹ́ sílẹ̀ ní gbogbo àgbáláyé tó sì ní kí àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù lágbàáyé ní kí eré bọ́ọ̀lù wà ní ìdádúró ìrètí wà wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó kù nípa ti ẹlẹ́ni mẹ́jọ ìyẹn quarter final Ghana yóò máa tẹ̀síwájú nínú oṣù kẹjọ nínú àgbágota líìgì àwọn aláwọ̀ funfun ọ̀gá ọ̀ta ìkejì ìyẹn Europa League ní sáà èyí tí ó fẹ́ tẹnubẹ́po Elijah Adégòkè ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations wòlíì T.B. Joshua ti sọ̀rọ̀ lórí òté tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kúrò lórí àwọn ilé ìjọsìn pásítọ̀ ọ̀hún ni òun yóò padà sí ilé ìjọsìn lẹ́yìn tí ọlọ́run bá ti bá òun sọ̀rọ̀ lórí rẹ̀ nínú oṣù kẹta ọdún yìí ní ìjọba àpapọ̀ fi òfin de ìjọsìn nínú ilé ìjọsìn láti dín ìtànkálẹ̀ àrùn covid-19 kù ó sì gbé òtí ọ̀hún kúrò lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún yìí àmọ́ wọ́n fún àwọn ìjọba ìpínlẹ̀ lágbára àti ẹ̀tọ́ láti ṣí àwọn ilé ìjọsìn nígbà tó bá wù wọ́n bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ èkó tó ní àkọsílẹ̀ tó pọ̀ jùlọ tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lé ní márùndínní ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ìyẹn fifteen thousand three hundred and fifty five nínú àkọsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́rìnlélógójì ó lé ní òjìlénírínwó dín méje ìyẹn forty four thousand four hundred and thirty three torílẹ̀-èdè nàìjíríà ni kò wá tètè gbé òté náà kúrò nítorí àkọsílẹ̀ tó pọ̀ ní ìpínlẹ̀ náà nígbà tí wòlíì TB Joshua wá ń sọ̀rọ̀ lórí ìkànnì ìjọ rẹ̀ ìyẹn Emmanuel TV ó gbóríyìn fún gómìnà babájídé sanwóolu lórí ìpinnu rẹ̀ láti ṣí àwọn ilé ìjọsìn padà ó sì fi ọkàn àwọn ọmọ ìjọ rẹ̀ balẹ̀ pé òun yóò ṣí ilé ìjọsìn ọ̀hún ní kété tí ọlọ́run bá ti ní kí òun ṣí i àwọn ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú àwọn tí kò dín ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń fi ẹ̀hónú hàn lórí bí ohun gbogbo ṣe rí lórílẹ̀‐èdè yìí èyí tí wọ́n pè ní revolution now ẹ jẹ́ ká lọ gbọ́ bíròyìn náà ti lọ àwọn ẹlẹ́ṣọ́ ààbò ní àná òde ìgbégidínà ìfẹ̀hónúhàn tí ó yẹ kó wáyé nípínlẹ̀ Èkó láti ọwọ́ ẹgbẹ́ Coalition for Revolution ìyẹn Revolution Now ìwọ́de ọ̀hún tí ẹgbẹ́ náà ti kéde pé yóò wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún yìí káàkiri àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí bí ìpínlẹ̀ Èkó àti olúlu Àbújá ṣùgbọ́n ìwọ́de tẹ kó wáyé nípínlẹ̀ Èkó ní àwọn elétò ààbò gbégidínà ní nǹkan bíi aago mẹ́sàn-án òwúrọ̀ ní ọjọ́rú tí ó kọjá Under Bridge ìròyìn Tótó tẹlifíṣàn Television Orísun lọ́wọ́ ni wípé ó kéré pin àwọn olùfẹ̀hónúhàn márùndínlọ́gbọ̀n ni ẹ̀ṣọ́ aláàbò fi ọwọ́ ṣìkún òfin mú lára ọ̀gọ̀rọ̀ àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n péjú pésẹ̀ sí agbègbè Ìkẹjà bridge ìròyìn tẹ̀síwájú pé ọ̀pọ̀ àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ló gbé oríṣiríṣi àkọlé lọ́wọ́ tí wọ́n sì ń kọrin arò lóríṣiríṣi nínú àkọlé èyí tí wọ́n sọ wípé orílẹ̀-èdè yìí ti ń ṣàárẹ̀ ìṣẹ́ ti bá orílẹ̀-èdè yìí fínra ìwà àbàjẹ́ pọ̀ jù kò sí ìdájọ́ òdodo ìṣ ìṣekúpani àwọn aláìṣẹ̀ kí ìjọba máa san owó oṣù fún àwọn ọ̀dọ́ tí kò níṣẹ́ lọ́wọ́ àti àwọn mìíràn tí wọ́n gbé lọ́wọ́ nínú ọ̀rọ̀ alàgbà Gbẹ́ngà Kọ́mọláfẹ́ tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ coalition for revolution ìyẹn kọ́ fi àìdùnnú rẹ̀ hàn lórí ọ̀dọ̀ tí àwọn elétò ààbò gbà nípa gbígbégidínà ìfẹ̀hónú ọ̀hún ó ṣe àlàyé wípé àwọn elétò ààbò ṣe ìdíwọ́ fún àwọn olùkópa tí wọ́n fẹ́ wá kópa nínú ìfẹ̀hónú ọ̀hún tí wọ́n ń bọ̀ láti àwọn agbègbè bíi apọ́gbọ̀n òwòrò ṣòkí ìkòròdú ẹ̀pẹ́ tó lúkúlùkù wọn sì ń darí bọ̀ níbi tí wọ́n ti fẹnu kò pé ìfẹ̀hónú ọ̀hún yóò ti bẹ̀rẹ̀ ìyẹn agbègbè ìkẹjà under bridge bákan náà ló fi kún ọ̀rọ̀ wípé àwọn elétò ààbò fẹ́ afẹ́fẹ́ tajútajú sí àwọn tí wọ́n fi ẹ̀hónú hàn lára pẹ̀lú èyí ló jẹ́ títẹ ìtẹ́tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ kọmọláfẹ́ ní ìgbésẹ̀ ìwọ́de ọ̀hún wà ní ìbámu pẹ̀lú èyí tí ó bá ti àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn mu ó tún sọ wípé ọ̀gọ̀rọ̀ àwọn olùfẹ̀hónúhàn ni àwọn ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú tí olúkúlùkù wọn sì sásálà fún ẹ̀mí wọn. ó ní àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ wà ní àwọn agbófinró ti fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì kílùkù wọn lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní area f command ní ìkẹjà. alàgbà ọ̀hún tún ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí pé ìgbésẹ̀ àwọn elétò ààbò jẹ́ èyí tí kò bá òfin mu gẹ́gẹ́ bí ìwé òfin ti orílẹ̀-èdè yìí àti ti àjọ International Covenant for Human Rights ẹ̀wẹ̀ tí a kò bá gbàgbé pé adájọ́ naro oyetenu ti kọ́kọ́ sọ nínú ìdájọ́ rẹ̀ wípé ìwọ́de tí ẹgbẹ́ òun ṣe ní ọdún kan sẹ́yìn ìyẹn ọjọ́ karùn oṣù kẹjọ ọdún two thousand and nineteen jẹ́ èyí tí kò bófin mu tó sì jẹ́ ohun tìjú fún ìjọba àwarawa. bákan náà nínú ìpàdé ẹlẹ́kọkàndínníàádóje àpapọ̀ àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọ ènìyàn ìyẹn United Nations Women Rights tí ó wáyé ní ọjọ́ kẹtàléní ogún oṣù keje yìí sọ wípé ìwọ́ ìfọwọ́sowọ́pọ̀ àlàáfíà wà lára ìfẹ̀hónúhàn àti sísọ ẹ̀dùn ọkàn olúkúlùkù ó wá sọ di mọ̀ wípé ẹgbẹ́ revolution now kò ní sinmi àwọn yóò tẹ̀síwájú títí di ìgbà tí ìjọba bá ṣe tán láti gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ lákòótán agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó bala elkana ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn olùfẹ̀hónúhàn márùndínlọ́gbọ̀n ni àwọn agbófinró ti fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì fífi ọwọ́ òfin mú wọn wà lẹ́yìn tí olúkúlùkù wọn ṣe ìdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ ní wọn ni kò fi nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ wọn hàn ó wá tako àhesọ wípé iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ tajútajú sí àwọn olùfọ̀rọ̀hàn ní ojú àti àwọn ẹ̀sùn mìíràn pé kò sí òótọ́ nínú rẹ̀ Elijah Adegoke jábọ̀ fún tẹlifíṣàn Orísun. This cannot be achieved by the political conglomeration of charlatans in position of authority. This cannot be achieved with the current political architecture in Nigeria. There is a need for us to allow people who are determined, who have the interest of people to take over leadership. Agbẹjọ́rò fún obìnrin kan ẹni tó jẹ́ òṣìṣẹ́ ológun tí wọ́n dá dúró lẹ́yìn tí àwọn aṣekúpani kóni lóhun lọ ìyẹn bandit fi ipá bá a ní àjọṣepọ̀ ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀gágun ikọ̀ ológun orí ilẹ̀ ìyẹn Tukur Buratai láti fagilé àṣẹ tó dá obìnrin náà dúró lẹ́nu iṣẹ́ ológun obìnrin ológun ọ̀hún ni àwọn aṣekúpani bandit fipá bá ní àjọṣepọ̀ nígbà tí wọ́n kọlu ọkọ̀ àwọn ológun náà lójúnà wọn nígbà tí wọ́n ń lọ láti Èkó sí Ọ̀yọ́ amòfin Johnson Oyèwọlé ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí balógun ikọ̀ ológun Tukur Buratai láti yí àṣẹ náà tó dá obìnrin ọ̀hún dúró lẹ́nu iṣẹ́ rẹ̀ dànù. ìgbìmọ̀ olùṣèwádìí ikọ̀ ológun ìyẹn Army Board of Inquiry ṣe ìwádìí lórí rẹ̀ wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ó jẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ìwà náà tako òfin ìkójanu tó wà nínú iṣẹ́ ológun. àgbẹjọ́rò Johnson Oyewole wá ṣàpèjúwe bí wọ́n ti dá obìnrin náà dúró gẹ́gẹ́ bí èyí tí kò tọ̀nà rárá lẹ́yìn ìwà búburú tí àwọn ọ̀daràn náà hù sí i ó wá ní òun nígbàgbọ́ wípé láìpẹ́ wọn yóò pe obìnrin náà padà sínú iṣẹ́ ológun ó ní bí ọ̀rọ̀ ṣe rí balógun ikọ̀ ológun nìkan ló ní àṣẹ láti yí àṣẹ náà padà obìnrin ọ̀hún wà lára ikọ̀ ológun tí wọ́n gbà wọlé nínú oṣù kejìlá ọdún 2014 tó sì jẹ́ ọmọ ikọ̀ 56 Signal Command tó wà ní Mile 2 ní ìpínlẹ̀ Èkó kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ amòfin náà ní obìnrin ọ̀hún gba àṣẹ kí ó tó rìnrìn àjò lọ sí Ọ̀yọ́ nínú oṣù kẹwàá ọdún 2014 nígbà tí àwọn ọ̀daràn ọ̀hún kọlu ọkọ rẹ̀ tí márùn nínú wọn sì fi ipá bá a lò pọ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Ládòkè Akíntọ́lá University tó wà ní Ògbómọ̀ṣọ́ ní ibi tí ó ti gba ìtọ́jú fún odidi ọjọ́ mẹ́fà àti wípé lẹ́yìn rẹ̀ ló lọ gba ìwé àṣẹ èyí tó fi hàn wípé obìnrin náà ní ìfarapa ní ibi orúnkún rẹ̀ ọ̀tún àti wípé àwọn àti àwọn apá ibòmíràn lẹ́yìn náà sì ni ara rẹ̀ kò yá nígbà tó di inú oṣù kejìlá tí wọ́n ṣe àyẹ̀wò fún un ní ilé ìwòsàn àwọn ológun ní ibẹ̀ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti lóyún ọ̀sẹ̀ méjìlá wọ́n sì ní nítorí rẹ̀ ni wọ́n ṣe dá a dúró lẹ́nu iṣẹ́. àjọ trace nípínlẹ̀ Ògùn sọ wípé àwọn kì yóò káàárẹ̀ láti rí dájú wípé ètò ààbò tó gbọgbọ́n fi ẹsẹ̀ múlẹ̀ lójú pópó ní ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká lọ gbọ́ bíròyìn náà ti lọ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ojú pópó ti ìjọba ìpínlẹ̀ Ògùn ìyẹn Traffic Compliance and Enforcement Corps TRACE ti ṣe ìlérí láti rí dájú wípé ètò ààbò tó gbọgbọ́n fi ẹsẹ̀ múlẹ̀ ní àwọn ojú òpópónà ní ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ yìí wáyé lásìkò tí ọkọ̀ àjàgbé agbépo kan fẹ́ dànù lójú pópó lójúnà ìlú Àwẹ̀là tó lọ sí toll gate àwọn òṣìṣẹ́ TRACE àti àwọn panápaná ti wà ní ìdúró láti pa kìtì mọ́lẹ̀ ní kété tí ìṣẹ̀lẹ̀ iná bá ṣẹ̀ nítorí wípé ọkọ̀ àjàgbé agbépo ni wọ́n wá gba àwọn ènìyàn lámọ̀ràn láti má gba ojú ọ̀nà ọ̀hún lásìkò yìí bí ikọ̀ trish ṣe ń sa ipá láti rí i dájú wípé ìṣẹ̀lẹ̀ iná kò wáyé bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn ènìyàn tó jẹ́ olùgbé agbègbè ìlú àwẹ̀là sí tógèètì lámọ̀ràn láti má ṣe súnmọ́ ohunkóhun tó lè gbaná lásìkò yìí ní agbègbè náà títí wọn yóò fi gbé ọkọ̀ agbépo ọ̀hún kúrò níbẹ̀ lásìkò tá à ń kó ìròyìn jọ àwọn ẹ̀ṣọ́ àbójú pópó ti ìjọba ìpínlẹ̀ Ògùn ìyẹn trace àti àwọn òṣìṣẹ́ panápaná ti ń dúró de ọkọ̀ agbépo mìíràn tí yóò gba gbogbo epo tó wà nínú èyí tó fẹ́ dànù ní Sango toll gate èyí tí àwọn òṣìṣẹ́ àjọ nup Peng ṣèlérí rẹ̀. Lásìkò tá a kó ìròyìn yìí jọ, àwọn òṣìṣẹ́ Trace àti panápaná wà nílẹ̀ láti ṣe ohun tó yẹ bí wọ́n ti ń darí àwọn ọkọ̀ gba ibòmíràn. Ẹni tó sọ gbogbo ọ̀rọ̀ yìí di mímọ̀ ni ọ̀gá àgbà àjọ Trace ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ìyẹn Area Command Ògùn West Ajíbádé Adékúnlé. ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn mẹ́wàá ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.